الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúgbò fún ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tí ó sì wá ní mùsùlùmí orí ẹni ọba tí a dá ọpẹ́ fún abẹ́lọ́ọ̀bá kí ó mọ́sára ìgbà ṣe àlékún ìfẹsẹ̀ àríwá ilẹ̀ wa lórí Islam àti adúgbò fún ọlọ́ọ̀bá tó ṣe wá lẹ́ni tí yóò máa tọ́tọ́ yàtọ̀ sí nǹkan tí ó tọ́ tó síwájú mùsùlùmí ẹni tí ó mọ̀ yí pé ọlọ́ọba nìkan náà lágbọ̀lọ́gbà jọ́sìn fún ẹni tí ó mọ̀ ọlọ́ọba lọ́lọ́run tí ó sì mọ̀ yí pé tòótọ́ láti gbé ẹ̀tọ́ ọlọ́ọba fún ẹ̀dá kankan ẹni tí ọlọ́ọba nìkan tó fi sójú ọ̀nà tó sì yẹ kó lajú torí pé gbogbo ẹnikẹ́ni tọ́nà ọba àdìgbà bá sí ní mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ lẹ́ni tó lajú torí pé ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ nǹkan tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́ kò ní gbé tó tọ́ síbi tí ò yẹ kó gbé sí kò sí ní gbé tí ò tọ́ síbi tí a síbi tí ò yẹ kó gbé sí bákẹ̀lẹ̀ eléyìí báyìí orí ńlá ni tọ́nà ọba àdìgbà sí ẹ̀rẹ́ mùsùlùmí nìkan lè tọ́mọ̀ ìgbé tọ́bá tọ́ sí ọlọ́run ọba àgbọ̀dọ̀ gbé pẹ̀lú ní ìyàtọ̀ fún ọlọ́run ọba náà mùsùlùmí lẹni tí ò ní gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún èèyàn tí ò sì ní gbé ẹ̀tọ́ àti àwọn arájá nẹ́bí àtàwọn sọ̀hábà nẹ́bí sallallahu alayhi wa sallam àti gbogbo olórí ojú ọ̀nà nẹ́bí sallallahu alayhi wa sallam títí di ọjọ́ ìgbìyà kìyàmà ìtẹ̀síwájú lórí tafsiru suratul Kahf ilé tí verse 22 ọ̀nà ibi tí wọ́n bá dé láti verse 22 yìí náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀sí rẹ̀ lónìí títí débi tí ọlọ́wọ̀n bá dìbẹ̀ látọwàgbà aláyè láti sàlàyé ẹ̀dẹ̀ أعوذ بالله من الشيطان سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة ويقولون خمسة سادسهم كذبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم قل ربي أعلم لعدتهم ما يعلمهم إلا قليل فلا تماري فيهم فلا تماري فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا ọlọ́wọ́ بارك الله. ó ń fún wa ní ìròyìn rí báyìí nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láyé Ànábì sallallahu alaihi wasallam nípa àwọn ashabul kahf láyé Ànábì sallallahu alaihi wasallam ọ̀nà mẹ́ta ọ̀nà ni àwọn ẹ̀kún sí nípa òǹkà àwọn àṣàbùnkà sẹ̀yàkùlú rẹ̀ sàdáàtà àwọn olùlọ́wọ́ bá lèkẹ́lá ń bá wí tí ọlọ́run ní sẹ̀yàkùlú òun náà ni àwọn ahlul kitab àwọn yahudi àti nasara ọlọ́wọ́ bá ní sẹ̀yàkùlú rẹ̀ sàdáàtà ọlọ́run wọ́n ma sọ mẹ́ta ni wọ́n wọ́n mọ̀ sọ pé mẹ́ta ni wọ́n ló ń kà kalbuhum wa sayaquluna thalathatun rabi'uhum kalbuhum wípé ajá wọn ló sì kẹrin wọn wa yaquluna khamsatun sadisuhum kalbuhum bákanáà àwọn míì ní àwọn apákejì àwọn mọ̀ sọ pé márùn ni àwọn ashabul kahf ajá wọn ló sì kẹfà wọn rajiman bil ghaib ọlọ́wọ́ bá ní àti àwọn tó sọ pé mẹ́ta ni wọ́n ajá wọn ló sì kẹrin àti àwọn tó sọ pé mẹ́rin ni wọ́n márùn ni wọ́n ajá wọn ló kẹfà ọlọ́ni gbogbo tán sọ yìí rajiman bil ghaib ọlọ́ni ọ̀rọ̀ àbámúdá ni ọ̀rọ̀ ọmọ rò pé ọ̀rọ̀ fi ẹ́sẹ́ kò sí ìmọ̀ kankan tó wá látọ̀dọ̀ al

jama'a ẹ̀rí pé okò tó sọ ní olè pankankan tó bá sì pankan lábẹ̀ kọ́sìdì kéèsè pé ohun gẹ́gẹ́ ló kéèsè pé ó rí nǹkan yẹn pa pẹ̀lú pé ó kọ̀ sọ́dà láti rí pa bẹ́ẹ̀ bí kò sí pé ó ṣèèsì nǹkan tó bá ṣèèsì so látara báyìí ọlọ́wọ́ bá lè gbáyé tó yọ wípé gbóyọ̀ àwọn tó sọ wípé mẹ́ta ni wọ́n ajá wọn ló sì kẹrì àti gbọ́dọ̀ àwọn tó sọ pé márùn ni wọ́n ajá wọn ló sì kẹfà ọlọ́run bá ní ọ̀rọ̀ tí ò sí mọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àbámúdá lásán ọ̀rọ̀ tó yásí pé kò sí ẹ̀rí kẹkẹ tí ó gbé lẹ́sẹ̀ látọ̀dọ̀ ẹni tí ó lè sàtìsí tí sí Allah subhanahu wa ta'ala òun náà ni rọrọ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ́ báyìí ni ó fi jẹ́ pé wáyé pé àti àwọn ashabul kahf òun káwọn èsì mẹ́ta bẹ́ẹ̀ lọ káwọn èsì márùn ọlọ́run bá tún ní wàyàkùnrin na sábẹ̀ ẹ̀tùn wọ̀ta ní kẹlùgbùn ọlọ́run ní àwọn kẹ àwọn náà tó sọ ipé méje ni àwọn asáàbùnká wọ̀ta ní kẹlùgbùn ajá àwọn ló sì kẹjọ wọ́n sọ wípé bàtọ́lọ̀ ọba alékẹ́lá fẹ́ sọ pé wà yàkó ní ọ̀nà sábẹ̀ ẹ̀tún wà fàmílìhùn kẹ́lùkùn ọlọ́run sọ pé rọ́jùmọ̀n pẹ̀lọ́ì àwọn nǹkan méjì alákọ̀ọ́kọ́ mẹ́ta àti márùn alákọ̀ọ́kọ́ tájá wọ́n sì kẹrẹ tájá wọ́n sì kẹfà olọ́lọ́run ọba alékẹ́lá jí pé wà pé rọ́jùmọ̀n pẹ̀lọ́ì òǹkà tí ò lẹ́rìí òǹkà tó sí àwọn tí wọ́n sọ gan wọn ní àmàdájú lórí ẹ̀ àwọn náà kan sọ ni wọ́n kan sọ ni so ibá ní sí so òǹkà wọn yìí sì ní òǹkà tí ọlọ́run bá nígbẹ́ lápọ̀ndẹ́mù ní pé òǹkà yíò bá mú a máa òǹkà ẹlẹ́ẹ̀kejì yìí tí sí ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ àmọ́ tó jẹ́ sí pé ẹlẹ́ẹ̀kejì nídi ìpín gbígbà wọlé àbí àìmọ́gbà wọlé òun náà ni gbónà wọ̀nyọ̀ kò rí náà sọ́dẹ̀ àtún wọ̀ta nínú kẹ́lùkù pé àwọn kan sọ pé méje ni wọ́n ajá àwọn ló sì kẹjọ tí ọ̀pọ̀lọpọ̀ ń fọ́sìrú wọ́n ní ọlọ́run bá kò rọ́dà kò sí rọ́dù ọlọ́run bá ọ̀dá ọ̀rọ̀ ìpadà wípé wọn kí ń ṣe méje kájá wọn sì kẹjọ tí wọ́n nítorí ẹ̀ ajẹ́sí pé méje ni wọ́n nínú àwọn tó lọ sí bí báyìí oní Ibn Abbas Ibn Abbas sọ wípé àwọn ashabu nìká méje ni wọ́n ajá wọn ló sì kẹjọ wọn òun náà sì lọ tó fẹ́ lálàáfíà jù نعم قل ربي قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل إلى نجم صفا

ọlọ́ni kò tún sẹ́ni tó mú nǹkan wọn mọ́nà àwọn èèyàn àbàwọn díẹ̀ nínú àwọn èèyàn Ibn Abbas wá ní èmi náà wà lára àwọn díẹ̀ tọ́lọ̀run ní kọ́ mú nǹkan yìí náà ilé ìbáyìí tasdiqan li qawli Allahi ta'ala láti fi ọ̀rọ̀ bá lẹ́ni pé ń gbéraga wípé nínú àwọn díẹ̀ èmi náà wà nínú wọn kéèsì bẹ́ẹ̀ bí kò bá ṣe wípé láti lè sọ̀dápọ̀ ọ̀rọ̀ náà wá pé ọlọ́láwẹ̀ díẹ̀ lọ́mọ àbí iná àwọn díẹ̀ tó wá mẹ́rin ẹ̀kẹ́ níláwọ̀ kó dìdò ọ̀rọ̀ lọ́mọ ìmìnà wà nínú wọn ṣe lé báyìí àwọn àbá máa ń sọ àwọn ìdájọ́ kọ̀ọ̀kan lábẹ́ rí wípé nǹkan tẹ́yẹn bá mọ̀ tẹ́yẹn ní mọ̀ nǹkan ẹ̀ tó sì dáyẹ̀ lójú tí a sì mọ̀ fáwọn èèyàn kò káta ìmọ̀ ẹ̀yà láwùjọ tí a lè bọ́ta kẹfún fún pé tẹ́ẹ̀bá ń wá mọ̀ nípa báyìí ìní mọ́ mọ́ ń parẹ̀ eléba yìí nǹkan tó tọ́ ni kí ẹ bọ́ta ní ẹni tó pé ẹ fẹ́ bí sàwọn èèyàn láǹfààní kí tó pé kí ẹ bá yí ojú àwọn èèyàn sọ́rọ̀ rẹ̀ tó kẹrì òkú ló nímọ̀ jù àbíkẹ́rù kó báyà nǹkan tí ẹnìkan ọmọ òun lọ́mọ kí ṣe nítorí àníyàn tí kí ẹ bá ti pé nítorí àníyàn pé ẹnìmọ̀ wáyìí mẹ́rù nǹkan báyìí tẹ́ ní mẹ́rin tọ́ ma tẹ́ ma wá jà mọ́ káàkiri tẹ́ bá ń wárùn mọ́ bẹ́ẹ̀ ọlọ́wọ́ ma lè jẹ́ lájú pẹ̀ fún mi tí tẹ́yẹ bá ṣe bẹ́ẹ̀ tó wà lára ríyà kò sí lára ríyà torí nǹkan tẹ́yẹ bá ní àhìlíyà fún nǹkan tẹ́yẹ bá ní kápá àti ṣe ó tọ́ kí ẹ̀sọ pé ah, mo lè ṣe kí ní ìdáadá irú ẹni pọ́ọ̀lù anẹ́bí Yusuf alayhi salatu ó ti hàn wípé ọbẹ̀ fún lóyè inú rí ọbẹ̀ fi sí ipò tó ga nítorí ìjódodo ẹ̀ tí wọ́n ti mọ̀ láàrin ara wọn ọba sọ fún ẹgbẹ́ ij'alni ala khaza'inil ard inni hafizun alim ó ní tẹbàbẹ́ fún mi tẹbàbẹ́ fún mi lóyè tẹbàbẹ́ fún mi níṣẹ́ ij'alni ala khaza'inil ard ẹ fi mí síbi tí máa ti máa mójú pẹpẹ ìlú ètò bí oúnjẹ ó ti máa wọlé bọ́jú ó ti máa jáde ọrọ̀ ajé ìlú yẹn sí torí pé ní àfihàn àlì torí pé nǹkan méjì ń bẹ lára mi ìròyìn méjì ń bẹ lára mi tó tí ọjọ́ pé ó fún un láti wà nínú kò yìí ipò ìròyìn mo sì nímọ̀ nípa nǹkan tó tọ́ pé lásìkò yìí tó ẹka ṣe lè tàbá ṣe báyìí lásìkò yìí nǹkan tí ó mú wá fún wa léṣù dáadáa rí tàbá lọ ṣe báyìí lásìkò yìí àbúrú tí ó kò bá wà lélẹ̀ mo nímọ̀ pa ẹ̀ so quality ju méjèèjì ní mẹ́ lára mi ó tọ́ láti bí ẹ̀tẹ́ bá bẹ́ẹ̀ yẹ̀ nínú tó ẹ̀yẹ̀ ní sí nǹkan báyìí nítorí pé kò sí ẹni náà lórí ilẹ̀ nígbà yẹn tó lè handle tó lè tọ́wọ́ ẹgbẹ́lómi bá ń bẹ ní tọ́wọ́ ẹgbẹ́lómi bá ń bẹ tó lè ṣiṣẹ́ yẹn ni yàtọ̀ fún anẹ́bí Yusuf tí ó kó àǹfàní bá gbogbo àtìkúnmà anẹ́bí Yusuf kò ní sọ pé òun ní kábíṣẹ́ àmẹ́gbàtọ̀ ẹgbẹ́ kò sẹ́lómi tó ní irú àhìlíyà irú nǹkan tí ń bẹ lára anẹ́bí Yusuf yẹn tó fi jẹ́ pé òun náà ló lè mójútó nǹkan yẹn tí kẹrò bí ní mẹ́hẹ̀ nígbàtí ò sẹ́lómi tó lè mójútó wọn olófin bọ́ sábẹ̀ tó làwọn bá wọn nípa yọ pé irú nǹkan báyìí náà táwọn abárí pé láwùjọ táwọn abárí pé káwà níbi kò báyìí àbí káwà láyé kan láyé kó ló mú ìlọsíwájú báyìí yẹn táà bá ti sílẹ̀ mọ́ jákújákú ní nǹkan yọ́n padà jẹ́ nǹkan yọ́n padà di yọ́bọ̀ ẹ̀wọ́n ni kò sí láì fi nínú kí wọ́n sọ pé á ah, nǹkan báyìí ẹ̀dẹ́ fi há bákanáà ní tẹ́yàn bá tó wá nímọ̀ nípa ẹ̀ náà kí ẹ̀mọ́ yóò sí ó dà sábá yìí sí ẹ̀sọ pé ẹjọ́ tó rẹ̀ lọ́wọ́ bá ní jẹ́ gbé fọ́mi lọ́rùn yìí tó gbé àmọ́lẹ̀ ní nílé ṣe ẹyọ̀dà mi lórí ẹ̀ ẹgbẹ́ fún lágbájá àbí lágbájá tí ẹ̀mọ́ ikú nímọ̀ nípa nǹkan ẹ̀jù lọ so ibà ní sí so lára àwọn ẹ̀kọ́ tó wà bíbá yìí nìyẹn so Ibn Abbas radiyallahu ta'ala anhu ó sọ pé òun náà wà nínú àwọn díẹ̀ tọ́nà ọba nìkọlá ní wọ́n nímọ̀ nípa òǹkà àwọn asìkábùsíkà فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا Naam, Allah wa alikira sọ bá Nabi sallallahu alaihi wasallam, Allah bá kọ bá Nabi pé, "Fala tumari fihim illa mira'an ghayra." Ìrẹ́ Nabi, má jiyàn nípa òǹkà àwọn ashabul kahf àti nípa ìtàn wọn gẹ́gẹ́ fúnra wọn náà mẹ́jìyàn pa ẹ̀ ilá mẹ́rọ àǹzọ́lẹ̀rọ̀ àyàfihàn tó hàn tó lẹ́rí fún tọ́lọ̀ọba àríkẹ́lá sọ ìmọ̀kalẹ̀ fún olórí ẹ̀ látọ̀dọ̀ ọlọ́ọba tó bá ti lè kọjá dédé nǹkan tọ́lọ̀ọba àríkẹ́lá sọ ìmọ̀kalẹ̀ fún olórí ẹ̀ mẹ́dìlẹ̀ wàlá tẹ́sítẹ́fì tí yìí nínú àṣàdà má sì bèèrè nǹkankan lọ́wọ́ àwọn Yahudi àti Nasara nípa àwọn asáàbùl káà má bèèrè nǹkankan lọ́wọ́ ẹnìkankan nù wọn náà mílé báyìí ní títí ológere àmọ́ ní bíbomi làjẹ́dẹ̀ díẹ̀ kí làwọn ìdájọ́ pé ìkẹ́ tó sápamọ́ sínú àyà yìí sayaquluna thalatha rabi'uhum kalbuhum ní bí báyìí ẹ̀rí pọ́lọ́wọ́ bá lè kẹlẹ́ dákọ̀ kalb ajá ajá àwọn ashabul kí ni kí ni tẹ́ tó ń ṣe ǹjẹ́ àwa náà ǹjẹ́ ṣẹ̀rí àgbà wa láyé láti lo ajá fún nǹkan táwọn sáàbùn káàbù ajá fún yìí torí pé nínú Islam ajá náà ní ìdájọ́ díẹ̀ báwo ni mùsùlùmí ṣe ń lò pẹ̀lú ajá tàbá fẹ́ ṣàǹfààní pẹ̀lú ajá kí ni ṣẹ̀rí àkílẹ̀ ti ṣẹ̀rí àkọ́ nípa ajá torí pé ọlọ́run ṣẹ̀ríà yọ̀ǹda fún wa láti lò àti láti ṣàǹfààní pẹ̀lú ẹ̀ méjì alákọ̀ọ́kọ́ òun náà ni pé a lè lo ajá fún a ṣíṣe sísọdẹ láti máa ṣọ́ àwọn nǹkan ọ̀sìn wa òun náà pè ní kalbul mashiya a lè lo ajá láti tabariyan ká tí ń sin nǹkan ọ̀sìn báyìí nísìn bóyá ń sa díẹ̀ bóyá ń ṣe wúrẹ́ bóyá ń ṣe màlúù àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan ọ̀sìn káwà mú ajá láti ma fi sọ àwọn nǹkan ọ̀sìn yìí káwọn kòkò má bà jẹ wọn àbí kí àwọn nǹkan míì náà tí ó lè débi nǹkan ọ̀sìn yẹn tó lè kó nira bá àbí tó lè kó sùtá bá kọ́wọ́n bà débẹ̀ so ilé náà pè ní kalbin ma ṣíyà tó ń torí ẹ̀ta bá rí àwọn tọ́jẹ́ fúlàní tọ́mọ́ ń dẹran tán ní ajá lẹ́yìn irú ilé báyìí nǹkan tó tọ́ ni nínú Islam a lè ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni kálbù sọ́yí ajá tí yàn fi ń sọ ọdẹ gẹ́gẹ́ tí wọ́n sí pé a fi ń pẹran ni a ń mú lọ sí gbó ọdẹ ni irú ilé ìbáyìí náà lára nǹkan tí a lè lo ajá fún ni débi pé kódà anábì sallallahu alaihi wasallam kọ́ wa lẹ́kọ̀ọ́ tí a bá fẹ́ jẹjẹ pẹ̀lú ajá kí ni kẹta ṣe so anábì sallallahu alaihi wasallam jẹ́ kúrò pé tí a bá mú ajá lọ a fẹ́ rán ajá yẹn láti lọ mú ẹran wá ká sọ pé bísmìlá ká tó rán ajá yìí tí a bá ṣe bísmìlá tí ajá yìí bá mú ẹran yìí tó bá pa irú ẹyẹ yẹn yóò máa wà nípò ẹran tí a pa tá a dú pẹ̀lú bísmìlá náà yóò máa wà nípò nílẹ́tọ̀ ẹran tá a dú pẹ̀lú bísmìlá bó ṣe lẹ́tọ̀ bẹ́ẹ̀ náà ẹran tí ajá bá ẹlẹ́ẹ̀kejì nínú ìdájọ́ ajá òun náà ni pé tí a bá rí ajá tàbá rán ajá láti lọ mú ẹran ajá yẹn wá mẹ́rin ẹ̀ tán àwọn ìpájá yẹn ti jẹ díẹ̀ lára ẹran yẹn àbú ti jẹ lájì lára ẹran yẹn ó sá ti jẹnu ẹran yẹn ṣẹ̀rí ọgbà wá láyìíká jẹrin yẹn á fi ilẹ̀ fájá yẹn lára àwọn ẹ̀kọ́ tó yẹ́ sí pé inú ìsìláàmù ní kalẹ̀ ti lè lè kò sí mẹ́sì inú ìtẹ́ ti lè rí mọ́ ẹ̀kọ́ tó rẹ̀ ajá èèyàn gẹ́ wọ́n ti rojú tu ara wọn náà ẹ̀kọ́ èèyàn gẹ́sẹ́ wọ́n ti rojú ẹ̀ lè lé ẹ̀kọ́ ajá subhanallah so amẹ́yìn islam ẹ̀sìn ẹ̀kọ́ ni ẹ̀sìn mọ̀ ni ẹ̀sìn tí ó ma gáìdì báyìí lẹ́ṣẹ̀lẹ̀ báyìí lẹ́ṣẹ̀lẹ̀ báyìí lẹ́ṣẹ̀lẹ̀ ilẹ̀ islam kò sí nkẹ́kẹ́ tí islam tí ó sàlàyé fún wa nípa ẹ̀ tí islam kọ́ wa lẹ́kọ̀ọ́ pa ẹ̀ náà nítorí àsìkò ò ní pé tàbábá bá pé náà mi kíkẹ́ tó wọ́n ń bẹ nínú ajá nínú ìdájọ́ ajá o ní pé ìtọ̀ ajá ẹ̀gbin ni ṣe bá ní sí so gẹ́gẹ́ bí hadithu gbogbo hadithu tó gbọ́ wáyé pé tí ajá bá tẹnu gbọ́gbá ẹnìkọ̀ọ̀kan yìí kó fọ́ lẹ́ẹ̀méje ìlàhúnnẹ́ bí tọ̀rọ̀ fífọ́ alákọ̀ọ́kọ́ kọjẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ so ibà ní sí kíkọ̀ alákọ̀ọ́kọ́ je pẹ̀lú yẹ̀pẹ̀ hadith ni wáyà ní gbé wá wípé kíkọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìfífọ́ gbẹ̀yìn ó jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ ní àdàkùnlé ilẹ̀ ìparapẹ́ lọ àmọ́ ìkàtàrẹ́fà yọ́nbẹ̀ ni pé torí tí ń tẹ̀ tó wà lábẹ̀bẹ̀ fọ yẹn lẹ́ẹ̀méje ká sì fọ́ pẹ̀lú pé yẹ̀pẹ̀ nǹkan tí ń bẹ bí aha ajá yẹn ní tó lè mú lọ ìtọ́ tí ń bẹ bí tí mọ́ bí tó ajá yẹn nǹkan tó lè mú lọ náà ní ẹ̀pẹ̀ náà ajá ta wá rán tó lọ mú ẹran sẹmọ̀ ní pé bájá yẹn ṣe kí ẹran mẹ́lẹ̀ tó mú ẹran yẹn ìtọ́ ó ti dà sí ara bí ó mú yẹn tó gbẹ́nu náà ló fi mú ìtọ́ tó ti dà sí yẹn bó láṣe tọ́wọ́ afá jẹ́ pé wọ́n pé irú àyè bí tájá tó ti fẹnu mú ẹran yẹn náà ká fọ́ bẹ́ẹ̀ náà ká sì fi ẹ̀pẹ̀ mọ́ pé torí pé kìí ṣe idá nìkan ànábì sallallahu alaihi wasallam ń fà sí nítorí wípé in tí ọsọ ìbá ẹ̀dì ń táfọ̀ òun náà ni ìtọ́ ìtọ́ ajá gbogbo bí kí nítọ́ ẹ̀ bá ti kàn náà ló sí nínú ló lẹ́tọ̀ kápọ̀ tó látara báyìí tájá pẹ̀lú mi àti yẹ̀pẹ̀ lẹ́ẹ̀mejì kápọ̀ kápọ̀ mẹ́fọ̀ lẹ́ẹ̀mejì kọjẹ́ pé ìkanúrú pípọ̀ yẹn nínú rọ̀sàláàtì yẹn kọjẹ́ pẹ̀lú tọ́rọ̀ náà lára àwọn ìdájọ́ tájábá pẹ̀rẹ̀ nìyẹn bákan náà lára àwọn ìdájọ́ mi tó wà ní tájábá pẹ̀rẹ̀ ni pé ó ṣe é ṣe ń gbà ní ìpínyàn lọ sóko ká máa já tọ́pọ̀ lọ sóko èmi májá ti mi dání ẹ̀yìn náà májá ní dání àbíbẹ̀ tí ẹ̀kọ́ àmàbí dájá iná ti wá akàwà rí pé ajá àtọkàrí bá jápọ̀ bá ajá mi di ẹran ẹran sì ti kú wọ́n tó bá ajá alájá náà mẹ́ kí lè dájọ́ ṣẹ̀ríà lórí ẹran ṣẹ̀ríà tó sàlàyé fún wa lórí kú ẹran bẹ́ ta bá ti rí báyìí ìdájọ́ ṣẹ̀ríà ní pé torí pé ọ̀mẹ́ ilé ìtọ́pa nínú àwọn ajá méjèèjì abólè bí wọ́n ni òun lórí wọn bí ṣe bá ní so irú àwọn irú ẹran yẹn a ti rọrọ ẹ̀bẹ̀ lẹ́ so lára Islam ní kalì bàrájá náà náà wọ́n tó kíníkà ní tẹ́lbù ìrọ́nsà lábẹ́ ọdẹ lónà wà lábẹ́ ajátà fi sọ̀dọ̀ lọ́wà o ní pé mo rajá sílé nítorí pé ọfẹ́ mọ̀ fàjá yẹn sọ̀dẹ̀ kí sọ̀dẹ̀ kọ́ máa pẹran bẹ̀ kọ́ sọ́ èèyàn tí ó nílé yẹn àdúkọ́ bá sọ dúkìá kan wọ́n ra dúkìá kan wọ́n àbájá sọ ǹjẹ́ bẹ́ẹ̀ ìjó lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ bẹ́ẹ̀ amẹ́lẹ́yìn àwọn ìwúlò mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí kalbul mashiya àti kalbul sọ́yí lábẹ́ẹ̀rẹ̀ ní ìdájọ́ kalbul ṣẹ̀rọ́nsà ti jáde torí kalbul mashiya kí ní ṣe fáwọn mashiya wa ń sọ wọn àbí náà alẹ́pà lè fi ajá ṣe ọdẹ tí ó sọ́n kan náà náà lẹ́yìn yìí tó bá fi lè yàtọ̀ síbẹ̀ ẹ̀ṣẹ̀ ni kí jáǹsìn sọ ajá dọmọ rẹ báwọn ṣe ń ṣe pẹ̀lú tó ẹ́ sí pé àwọn èèyàn kà sí nínú nǹkan táwọn òyìnbó tẹ́gbé wá fún wọn báyìí ní subhanallah so ẹwà rí pé irú tayọ àlàwò lélé báyìí so débi pé ó dà ẹlòmíì débi pé òun àtajọ́ jọ ń sùn lórí bẹ́ẹ̀dì òun àtajá wọn jọ ń sùn lórí bẹ́ẹ̀dì subhanallah ìtẹ́lòmí ìlọ lórí ajá ẹ̀ ó tó gbogbo tó wà yìí ṣe gbèsè ayé táàgbì gbèsè ayé ọ̀rọ̀ pọ̀lọ́yìn ẹlòmíì lóṣù ìtẹ́lòmí ìlọ lórí 2 million lóṣù lórí ajá kọ̀ọ̀kan pọ̀lọ́yìn kéèsì exaggeration kan òsì mi exaggeration in fact tẹ́lò mi ná more than two million naira lórí ajá ajá ní special doctor nǹkan tí o kò sí ọgbọ̀rọ̀ diagnose ajá yẹn tó bá ti fẹ́ kí jẹbọ lẹ́nu ẹ tọ́lẹ́sí wọ́n ma diagnose ajá yẹn ní gbogbo gbà ó sì láwọn tí wọ́n ma wẹ̀ tí wọ́n ma wáṣọ fún àwọn ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ wàláì ìwọ́lọ̀ ráyẹ ọlọ́run sí ìjọ ráyẹ tó tọ́ àwọn èèyàn kan ń bẹ tí wọ́n bọ̀ dédé pé àwọn tán kàwé lásọba tẹbá ti lẹ́yẹ̀ tí ń tẹ́rù dédé báyìí àwọn tọ́bá kàwé ní mọ́sí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n lọ́láàrí àwọn tọ́bá kàwé orí ẹ̀lómi mọ́ ń dàrú fún wọn gan ìkọ́ tí jọ́ta máa ronú bí àwọn òyìnbó ni gbogbo táwọn òyìnbó bá ti ṣe lọ́pàá fẹ́ẹ̀kì abẹ́ni tọ́lọ̀ bá ní kó ní súnnà náà tọ́kàwé lọ́lọ́wọ́ bá ní kẹ́lámọ́ bí súnnà sàánú so yóò wá lọ ìwé yẹn sí ìwé ẹ̀kọ́ lọ sí a máa tẹ́yàn ọba ní súnmọ́ ní ìsìlámù pẹ̀lú ìwé tọ́ka wàlá mẹ́lú lọ ọlọ́hì ẹlòmí ní ajá náà obìnrin ó sì aláwọ̀kájá rẹ̀ máa bá sùn ẹlòmí sì tún lọ rẹ́ǹtì àwọn èèyàn fún ajá ọmọ bá sùn pàápàá jùlọ àwọn black wọ́n kọ́lọ̀bà kó dáhùn kó sànù aláwùjọ yìí so jẹ́ ni pé àwọn ìgbẹ̀ta fàjá ṣe subhanallah tó ní agbára gírígá so lórí ti sí àwọn ìtẹ́ndẹ̀wò tẹ́bá lọ́bí tẹ́lùmí tí ra oúnjẹ ajá báyìí tẹ́bá gbóúnjẹ ajá ẹ̀kọ́ kalẹ̀ wọ́n sọ fún pàgbólé naira díẹ̀ lórí ju kéṣà lọ́wọ́ èlò náà ta kéṣà tẹ́ ẹ̀ ń jẹ 200 naira subhanallah ó sì lè jẹ́ mẹ́ta lójúmọ́ ní ọjọ́ báyẹ̀ yọjà gbogbo kan láàárọ̀ ìkan lọ́sẹ̀ ìkan lálẹ́ 15,000 ni ẹ wọ́n wẹ̀ fájá wọ́n kọ́ǹpù ẹ̀ wọ́n jarun ẹ̀ tí wọ́n jarun ẹ̀ dáadáa tí wọ́n jẹ́ subhanallah gbogbo ilé báyìí ẹni tí máa ń ṣe báyìí inú bá yẹ́ pé làákàyẹ̀wọ̀n àtajá yẹn dọ́dọ́gba àbí kí làákàyẹ̀ àtajá yẹn tó fi díẹ̀ lékún jù díẹ̀ lọ honestly speaking because ẹwò kí yẹn sọ̀rọ̀ ẹ̀dẹ́ bí ajá tó báyìí kí là ń fa ajá tó mẹ́ẹ̀ àmọ́ nínú nǹkan ọ̀làjúlọ ẹlẹ́gà lọ sí sáìdì sí àrò ẹlọ́wọ́ ìjì ẹ̀rì ajá orí ajá mi tó èèyàn ajá ọmọ ìjánu àbá ilẹ̀ ìjì wàláì kí ní fàjá sí tẹbá jẹ́ jọ́sẹ̀ kan ní jẹ́ àrẹ mẹ́rin mẹ́rin lápọ̀ jọ́sẹ̀ ajẹ́yọ́ kan ọmọ ajá 150,000 naira ọmọ ajá 200,000 naira ọmọ ajá tàbí ń gbé bọ́wọ́ táà máa ń sin ìgbà kan sọ́kà ìgbòmọ́pẹ́ ìgbòmọ́pẹ́ lẹ́kàn mú kan náà ọmọ ajá yìí mo lọ sí ẹnìkan ní ìjẹta àbí ní jẹrin so ìgbà tí mo ń kan gẹ́ẹ̀tì báyìí ìrìnàjẹ́ta jọ lọ tẹbárí speed ti ajá yẹn bá wá láti ìdíjí mọ́ ọlọ́run ní kàtí gẹ́ẹ̀tì wọ́lá ajá yẹn ó bó yẹn o kò ju gúrúgbẹ́ báyìí lọ àmájá yẹn ní gúrúgbẹ́ ètò sàwọn ajá kan ti máa ń rí kìnnìún yẹn ariwo ẹ̀ lásán jẹ tí bá ń pariwo pẹ̀lú vibration tí ó ma tẹ̀lá rí ní ẹ̀yìn tó mọ̀ pé tajẹ́lé bá báyàn mú yóò sí ìyàn bọ́tẹ́lé tó ní wọ́n mọ́ wò pé ẹ̀yìn sí ìlànà ọmọ kéèkéé tajẹ́ yìí bá yàwó rí kọ́ so náà lẹ́bí jẹ́ ma gbọ́nà news wọ́n sọ pé obìnrin kan ọmọ oṣù mẹ́rin tó ẹ̀sẹ̀ ní nínú mọ́tò ajásì lọ jẹ fún ajásì pa ọmọ jẹ ah, ọlọ́run ọjà gbọ́ ajá pa ọmọ jẹ tọ́rọ yóò ṣe fájá àbíyàwó gẹni ọkọ̀ sí àbá odidi ọmọ àìmẹ́yẹ èèyàn lájáde pàbáyì so orísìsí àwọn nǹkan yìí lára àwọn sí àwọn òyìnbó ni nílé tó yẹ́ sí pé ọ̀yẹ́ ká máa bá láwùjọ àmá pé láwùjọ yìí àwọn èèyàn àwọn ẹ̀tù àbúrẹ́ wọ́ṣ débi wípé gbogbo tó bá ti ní ìbọ̀wá ṣe báyìí tí tó dáa lẹ́yìn wọ́n rẹ́dí àti máa ṣe lọ ẹ̀bá wọn sọ wọn pé Islam ò fẹ́ kò sí ìkàtó kàwọn pẹ̀lú Islam kí ló kàwọn pẹ̀lú Islam pàápàá jùlọ àwọn ará jíàrù táwọn àwọn fámílì ẹ̀ sọ́pá o kéṣe kú fámílì wọn lọ́pàá òkè o àbí tẹ́bà lọ fámílì wọn kéṣe kú lọ́pàá òkè o ó sì ń ráyè mójú tájá ní sì ń ná millions of naira lórí ajá so látara báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan tí Islam alẹ́bí sallallahu alaihi wasallam inú hadith tó wà ní Sahihan Bukhari àti Muslim alẹ́bí sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tí ó bá ní ajá tí ń sin ajá Ànábì ní lójoojúmọ́ nínú sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ kìrọ́ọ̀kù méjì ni ọmọ jápù kìrọ́ọ̀kù méjì òun ni ọmọ bàjẹ́ mú sẹ́ẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀mọ́ kí ni kìrọ́ọ̀kù kìrọ́ọ̀kù kọ̀ọ̀kan tó òkè jápù ó tó mọ́ tó iṣẹ́ rẹ̀ tó tàbá àwọn ilé ẹyẹ táwọn kéèkéé máa ń fi yẹ̀fẹ́ fọ́ yẹn iṣẹ́ rẹ̀ ga tó bẹ̀ bẹ̀lẹ̀ tí rọ́ọ̀tù méjì ojoojúmọ́ tí ó máa jábọ́ nù iṣẹ́ rẹ̀ subhanallah bákan náà ni pé ajá tó wà ní igbe ẹ̀ ariwo ẹ̀ ó máa ń lé àwọn màláìkà ní hadithu káwà nínú sahihah ní bákan náà anábi sallallahu alaihi wasallam ó retí Jibril níjọ́ kan kó ń wáhì wá lásìkò tó yẹ kí Jibril dé sọ pé Ànábì ti máa àsìkò kọ̀ọ̀kan tí Jibril máa wọlé tó máa ń dé àsìkò yẹn ó sì máa pé àwọn màláìkà tó ń fáwọn oníyapa àdéhùn àsìkò tọ́nà ọba àdéjọ́lá bá gbéṣẹ́ kalẹ̀ wọn lọ́wọ́ ní mọ́sánwà ní ọ̀sára ìjẹ́ lásìkò Ànábì wá retí Jibril ká kọ̀wárí Jibril ìgbà tó wá pẹ́ Jibril wá wọlé Ànábì wá ní kílódé tí ó retí ẹ̀ sí pẹ́ à Jibril wá sọ bá lẹ́bi pé ajá kékeré kan ní bẹnu lé ẹni tó wọlé anábi jùlẹ́bà sọ́rọ̀ pé iná ìmẹ̀láríkàtà látẹ̀ olùmẹ́ján fíhì kẹlbùn pọ́tàmàfẹ́ nínú ríwáyà mi fíhì kẹlbùn wàsúrọ̀ àbí jùlẹ́ ní àwọn màláíkà àwọn màláíkà aláàánú yìí kejì mọ́lákùn mọ́tò síbi àbáwọn mẹ́lẹ́kà aláàánú wọ́n yí wọlé sí fọ́tò àtajá ibi tó bá wà subhanallah tó ajá ẹ̀rẹ́ nìkan wá gbé sórí bẹ́ẹ̀ abẹ́nìkan wá gbé sí pálọ̀ tó torí sí tán torí sí nǹkan pẹ̀lú ẹ̀ wọ́n ma ṣeré pẹ̀lú ajá tó kọ́nà bá ní kẹ́lẹ́kọ́ sọ́wà kódà ajá tí ó jẹ́ ajá ọjẹ́ táṣọ igan yóò níbi tẹ́gbọ́dọ̀ fi sí kẹ́lẹ́kẹ́ yọ́ ma káàkiri kọ́mbà ìgbà tí ajá ní bá fi jẹun tán ẹlùmí ìfẹ́ lè máa pàlá mìtọ́ láìkì ajá dé ara wọn tí kìsì ajá tí ó máa kìsì ajá tó máa họ́gì ajá wà láì mo rí wọn lójú nípa gẹ́gẹ́ pé kí ní owó gẹ́gẹ́ pé mo rí wọn lójú báyìí èmi jẹ́rẹ́ tí kìsì ajá lójú báyìí so kọ́nà bá kó sànú wa ilé báyìí lára wọn ṣe sí àwọn kèfì orí náà ah, bákanáà nínú àwọn nǹkan tó tó wà nínú ah, ayàta kéyì láwọn ìtumà míì tó tún jọ jáde mẹ́ o ní pé àwọn kankan bẹ̀ tó wá sí pé ṣẹ̀ríà sọ pé àwọn nǹkan yìí láàpọ̀ ìlà táṣítàbù kò sí àǹfààní mẹ́ kò sí fáídà mẹ́ in tí ò bá ti sí fáídà mẹ́ ṣẹ̀ríà ò ní kára wé sàfikọ́ alé lórí nínú nǹkan tí ò sí fáídà mẹ́ òun náà ni òǹkà àwọn ashabul kaf so nítorí ẹ̀lọ́wọ́ bá ní gílásọ̀ bá nẹ́bí pé mọ́ bá wọn hágì lórí mẹ́ta mẹ́jẹ márùn mẹ́jẹ kìníkẹ̀ fàlẹ́tù mẹ́rin fíhìn ilá mìíràn án zọ́hìrọ̀ mọ́ bá wọn jiyàn lórí nǹkan àbùnkẹ́ àbúlẹ̀ wọn torí pé kò sí àǹfààní kan tá fẹ́ ṣe mẹ́ kí ni kí ló lékún nínú ìmánì wa kí ni ìgbàgbọ́ so yíba ní sí so látara báyìí gbogbo àwọn nǹkan tí ò bá ti ní tí ò bá ti láǹfààní kankan ṣẹ̀ríà ò fún aláìká ma sàtìkò wa lókò ní lórí tẹ́yìn bá sàtìkò ẹ̀ lókò lórí tí ó sàǹfààní ọlọ́wọ́ bá lè dúró fún jẹ́yà lọ́jọ́ gbìyà kìyàmà ọlọ́wọ́ bá jẹ́yà lọ́jọ́ gbìyà kìyàmà tó bá sì kó wa lára àwọn nǹkan tí pàtàkì ta gbọ́dọ̀ sọ ni a gbọ́dọ̀ máa lókùn nǹkan tí ò dáa na bákan náà inú kan tó tó wọ́n wà ní báyìí pé alìyàrọ̀ ìjà lè máa báyẹ̀ dìyàn ní ẹ̀sìn alìmẹ̀rọ tó pé fàlá tó máa rí fíhì ilá mẹ̀rọ án rọ́yọ̀rọ̀ kí lọ́wọ́ bí báyìí ọlọ́wọ́ bá lè kẹlọ́ sọ fà náà kọ́ bá wọn jiyàn rárá àmọ́ tó bá mẹ́ bá wọn jiyàn mẹ̀rọ án rọ́yọ̀rọ̀ bá wọn jiyàn pẹ̀lú nǹkan tó bá hàn pẹ̀lú ẹ̀rí tọ́lọ̀ bá lè kẹlẹ́ kan ránṣẹ́ sí ọ láti inú Al-Qur'an ní kó fi bá wọn jiyàn tó bá ti lè kọjá yẹn mọ́ bá wọn jiyàn lórí ẹ̀mọ́ so ó túmọ̀ sí pé àtàlè bára wa jiyàn nínú ẹ̀sìn àwọn olóòwò bá lè gbá ní kánàbí ma bá jiyàn pẹ̀lú mẹ́rọ àwọn zọ́hìrọ̀ ní àwọn yahudi àti nasọ́rọ̀ kùfààrù náà àbúrò kéèsè kùfààrù náà kèfèrí ni wọ́n náà ilé ìgbà ìjọmọ̀ túnmọ̀ sí pé àtàlè jẹjì yáàlì pẹ̀lú àwọn kèfèrí pẹ̀lú àwọn yahudi àti nasọ́rọ̀ a lè bá wọn jiyàn lórí àti fi nǹkan kan rinlẹ̀ ǹjẹ́ ọlọ́run sẹ́yọ kan ni àbọ́lọ́run àbí mẹ́ta lọ́kan ẹ́ 1 plus 1 plus 1 plus 1 is equal to 1 àbí mẹ́ta lọ́kan 3 is equal to 1 ẹ̀rọ mathematics tí ọ̀dá arithmetic tí ọ̀dá ṣe bá ní sí àwọn náà ma ń tàbí philosophize làkáyẹ̀ àwọn bá ní wọ́n ní wọ́n mú gí ẹyọkan tàbí gí sáná ẹyọkan tó mú gí ẹlẹ́kejì mú gí ẹlẹ́kẹta wá dí papọ̀ tó bá dí papọ̀ kí ló máa fún ẹ wọ́n lárí mathematics di burúkú burúkú ni ẹ wọ́n ẹ̀ philosophy wọ́n ẹ̀ dàlàkà ìyẹ̀rú yẹ́yẹ́ ni náà ìyá lè báwọn jíyàn lórí àwọn nǹkan tó jẹ́ sí pé láti fi òlúlú rẹ̀ láti jẹ́ kó lórí àtàwọn èèyàn pé kẹtàwọn ilé wà lórí ẹ̀yìn ìbàjẹ́ ni

pẹ̀lú ọ̀nà tó lẹ́rìn nínú kìtàbà ti súnà náà láti lè bá wọn jiyàn àmá òun ní ọba wọn jiyàn àwọn tí ma bá ń bẹ lọ́dọ̀ wọn àwọn tó bá nímà láti lè ṣe láti lè ti àwọn ìrújú wọn láti lè tiwó láti lè bídánù láti lè tí òdodo rinlẹ̀ irú àwọn tí ṣẹ̀rí àfàmì láti bá wọn jiyàn kété pé wọ́n kété pé tọ́ ìwọ́n náà ni wàá bọ́ síta láti lọ bára àwọn ilé jìyàn ó súnmọ́ kí wọ́n padà pé òdodo nírọ́ nítorí pé ìwọ ní kódọ̀ o ní kápá àti ìfẹ́ òdodo o ní kápá àti mẹ́rin wá láti fi òdodo nílẹ̀ àwọn sì nímọ̀ láti fi irọ́ nílẹ̀ ṣùgbọ́n mí tẹ́yàn bá rí tẹ́yàn tí irú àwọn àyè báyìí òdodo àmọ́ ìfirọ́ kírọ́ òdodo máwọn ìlú àmọ́ tí a bá máa pé ìmọ̀ ń bẹ lára yẹn dáadáa tó nímọ̀ tọ́lọ́ ní kíma yẹn kó jòkó dáadáa tó lè bá wọn jíyàn náà eléyìí báyìí wá ní ìdẹ̀rí pé a lè bó ń bídá náà jiyàn torí pé irú èyàn tó sọ pé a lè bó ń bídá jiyàn sí tó ní èyí sí ní kọ́ṣù pẹ̀lú bídá tí ìdájọ́ àwọn oníbídá kò fáwọ̀ àbí lọ́dọ̀ ẹ̀ tẹ̀bí kò ni wọ́n báwo ni ẹbí ìdájọ́ kan náà làwọn kò fáwọ̀ ni nígbà tó fáwọn ilé ní ìdájọ́ kò fáà àwọn Yahudi àti Nasara náà síwọ̀n kí n ṣe kò fáàrù ni àkọ́dà àwọn tó wá akífàrù kúfùrù tí wọ́n tún lágbára ju tàwọn ilé lọ

wọ́n lọ bá ní ọwá ní jámọ́bìnrin ẹ̀ká lọ gba ìdájọ́ sí lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn yẹ̀dú ọ̀sán fún wọn pé in after kumbin rajmi táyí bá fún ní nípa tó wá pé jẹ́ lọ lẹ́lú pupa ẹ̀mẹ́gbà lọ́wọ́ ẹ̀nà lẹ́gba ẹ̀sì fi nǹkan dúdú kò lójú tẹwọ́ yẹpẹrẹ káàkiri ọjà ẹgbà lọ́wọ́ ẹ̀ torí kẹ̀kẹ́ tó padà jọ fẹnu kò lé lórí ìyẹn àwọn Yahudi báwọn

tẹbá sọ báwọn ẹ̀nà sọ́rọ̀ pé intẹ́ǹṣe yìí ó tako ìntọ́wà nínú ìwé yìí ẹ̀rí lélé yìí nínú ìwé yìí ẹlọ́wọ́ ibẹ̀ ẹlọ́wọ́ ibẹ̀ tí è bá ti ṣe New Testament yóò ní Old Testament ni mọ́jẹ̀mú láíláí mọ́jẹ̀mú méjì lòfin ọlọ́lọ́dọ̀ mọ́jẹ̀mú kàtó ti ó ti wà outdated ó ti expire ẹ̀yẹn Old Testament òfin tó ti gbó àwọn òfin tó wà fún ash wọ́n lọ́sẹ̀ tó wà bẹ́ wà fún ash òfin tó le púpọ̀ jù ní ó wà so wọ́n láwọn olè lórí òfin ẹ̀mọ́ so new testament yẹn wọ́n lóòrùn òfin tó tó rọ̀ tẹbá tí wọ́n fún wọn lẹ́rí pé ẹ̀dà wà ń láì tó bá jẹ́ pé old testament lọ́wà wọ́n ni wọ́n nígbà àmọ́dà mẹ́wàá náà ní old testament lọ́wà wọ́n gbà yóò èyí ó sọ̀rọ̀ tó ti ó tóró òfin tọ̀ ìtọ̀ ìyẹn òfin ọbẹ̀ ó lè wọ́n gbà rú òfin báwọn so ibà dìde wọ́n ti máa ń lò dáadáa ọmọ ìtàlẹ́ tó lọ́sọ ọmọ ìtàlẹ́ tó tí kọ́sọ tó wọ́n yọ tó wù wọ́n bẹ̀ àmọ́tẹ́yìn bá fẹ́ yọ ẹ̀rí fún wọ́n bẹ̀ wọ́n ni old testament and kódà kíyàn sọ pé old testament nípa nílò gan new testament sọ fún wáyé pé ìrọlọ̀pá according to Matthew chapter five, verse seventeen. Matthew chapter five, verse 17 jẹ́ kó yọ pé kíyàn kan sọ pé òfin kan ní old testament ó tako ẹ̀kọ́ báyìí nínú ẹ̀wọ́n ní jésù sọ pé wọ́n ní according to Matthew chapter 5 verse 17 ó ní ẹ má ṣe rò pé èmi wá láti wá pa òfin àti àwọn ìlànà wòólì òfin àti àwọn wòólì ọ̀hún èmi kò wá láti wá pa wọn rún láì bí kò sí láti wá mú wọn ṣẹ òfin àti àwọn wòólì tó ti kọjá lọ àwọn onápẹ̀ ní wòólì bible àwọn prophet òfin ànábì Musa òfin ànábì òfin ànábì Dawud òfin ànábì Ibrahim gbogbo àwọn òfin tó ti kọjá lọ ẹ ẹ má ṣe rò pé mi wá láti wá pa wọ́n rùn èmi kò wá láti wá pa wọ́n rùn dípò sí pé láti pé àwọn èyí tí ń kọ̀ndẹ̀mẹ̀ èyí tí ń pa wọ́n rùn ẹwọ́ àwọn ń parọ́ ni àbí apọ́sù matthew torí according to matthew chapter 5 verse 17 tó wí nìyẹn kí ní ni pé àwọn wọ̀nyí wà lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ti pọ́ ti fẹ́ ń kò pé àwọn nǹkan táwọn wọ́n ṣe ní pé àwọn ọmọ nǹkan ní dúkùn wọn àwọn sì máa nà wọn ní táwọn fi pàrò fún ọlọ́run bá nìyàn wọ́n lọ́bá nẹ́bí pé wọ́n sọ fáwọn èèyàn pé tánà ìbá sọ ní kẹpa ẹmẹ́dà lóòrùn àwọn tó bá ní kẹ́ sí nǹkan yìí tàbí bẹ̀rẹ̀ kò lè lórí ẹgbà lọ́wẹ́ bàtí wọ́n lọ́bá nẹ́bí sallallahu alaihi wasallam àdẹ́bí wá dájọ́ ẹgbẹ́ bó ti wà nínú òfin ọlọ́run bá fẹ́kàn lọlẹ̀ òpá fún wa fẹ́ gbà ẹyẹ bá yìí sọ fún wọn àdẹ́bí sallallahu alaihi wasallam ní ọkì ẹ lọ pé ẹni tó nímọ̀ jù nínú yẹn lọ pè wá níjọ́ náà lọ́wọ́ Abdullahi ibn Salam náà lọ́pẹ̀ kò tí gba Islam òun ló sì nímọ̀ jù nínú àwọn Yahudi àfá wọn ni ó tó wá jẹ́ ọmọ àfá fún wọn náà òun ló sì súnmọ́ lọ́njù tó jẹ́ ní ọlọ́njù nínú mílà wà lọ́pẹ̀ wá àrẹ́bí wá bi kitabikum ìdájọ́ ẹni tó bá ṣe zìnà tó yìí ti lọ́kọ lé nínú tíra yìí àbí tó ti níyàwó báwo lẹ ṣe rí inú tíra yìí ó ní láúlà annakana shattani billah tí ìbá ti pọ̀ fọ́nà ọba bẹ̀mí ni ìbá ti sọ fún ẹ wajadnahu arrajma anábì yìí tọ́wà nù tíra ti wà lẹ́ni ká mẹ́lẹ̀ kò pa wọ́n ẹwà bó sí wàláì bó sí wà lẹ́ni ẹlọ́tọ́ wàláì bó sí wà nù lẹ́bítíkọ́sì ni títí dì sí ẹlọ́wọ́ lẹ́bítíkọ́sì bó sí wà bẹ́ẹ̀ ni kékèyàn máa lẹ̀kù pa wọ́n kódẹ̀ tó bá pààyàn nínú Leviticus ẹ̀pà ni bẹ̀sùn wọ́n níwọ̀n nílùú wọ́n sì fọwọ́ bò mọ́lẹ̀ tí àwọn ọ̀dọ́sán ẹ gbọ́dọ̀ mutí ìbẹ̀nu báyìí ẹ gbọ́dọ̀ jẹ́ ẹlẹ́dẹ̀ ìbẹ̀nu báyìí wàláhì wọ́n ti jẹ́ owó tí mo sọ wà nínú àìsáyà wọ́n jẹ́ ẹ gbọ́dọ̀ gbówó èlé ọmọbẹ̀nu wàláhì wọ́n ti gbà tani sí bí apalọ̀ àwọn ni tani tẹ̀rẹ lẹ́dẹ̀ àwọn ni wọ́n lọ lọ́ra ìyá nínú lọ́ra gẹ̀ wàláì ìyá nínú lọ́ra yóò mẹ́ sọ́ra subhanallah kò rẹ́rin wàláì so kí láyé fàánú mẹ́rin pé anábì sallallahu alaihi wasallam ó ná kọ́ṣà ẹni ó sì fọ́nà ẹni tí gà eléyìí náà nẹ́gbẹ̀ ní nìkọ́ṣì kí ló kí nẹ́gbẹ̀ ní nìkọ́ṣì pé ọ̀fẹ́ nẹ́kọ́ṣà ìlú ọya kílẹ̀ rí ti ẹ kílẹ̀ rí tèmi náà nínú tíra yìí nínú tíra tó wà náà eléyìí tó lè jẹ́ lílu wípé kódà a lè bá wọn jiyàn pẹ̀lú tíra wọn in tó bá jẹ́ òdòdó tó ẹgbẹ́ kòránì tí wá sọpọ́t a lè mú fún wọn nínú tíra yìí ó wà láyé báyìí ó wà láyé báyìí pé nǹkan báyìí nǹkan báyìí so ẹgẹ́ bí John chapter 17 verse 3 tawhid lọ́wà ń bẹ wàláhì làbí tawhid ma ń bẹ́lẹ̀ lọ́wà nínú John chapter 17 verse 3 àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn àyè nínú Bible

so látara báyìí wà látù mẹ́rin fi hìm ilẹ̀ mẹ́rọ àǹzọ́ ìrọ̀ a lè bá wọn díyàn àmá pẹ̀lú ọ̀nà tó dáa ní ilé ìlọ́fà ló fi jẹ́ sí pé àwọn sálàfù náà máa ń bá wọn ní bídá àdíyàn táwọn sálàfù bá ní ọmọ bá wọn ní bídá àdíyàn kìí ṣe gbogbo adáwí àwọn tí ò bá nímọ̀ tó yẹ́ sí pé wọ́n wá súnlẹ̀ sọ òdòdó rọ́ fún ẹ àbíká sọ irọ́ òdòdó fún ẹ kò sí ní ní àǹfààní láti dìfẹ́ ìyà rẹ̀ mọ́wùlẹ̀ bá wọn jìyàn kódà mẹ́gbọ́ láwọn ní àwọn àfáwọn kílẹ̀ ìtàmẹ́lò lórí ẹ̀ òun náà ni hadith tó wà nínú sahihu muslim aisha lọ bá hadith yẹn wá aisha ní kala rasulullah sallallahu alaihi wasallam hadhihi al هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب عائشة على نبي كآية أرد وصفه فإذا رأيت الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروه طابت لي عواتين تأليتون جنين القرآن فأولئك الذين سمى الله أولنا وبعد كلام وي من آية تاكتين فاحذروه صرفوا سري لله فاحذروهم يا لما فاتي قضايا توامي فاحذروهم يتمنى فاحذروهم يا ولدي torí èyàn tí èyàn bá sọ́ra fún sọ́mà gbọ́rọ̀ ẹ̀ sọ́mà súnmà ìyẹn lódì ilẹ̀ náà pè ní hajjiru alwikọ́ya hajjiru ilẹ̀ náà pè alhajjiru alwikọ́yi hajjiru tí èyàn ṣe ìyẹn lórí tí èyàn láti dáàbò bẹ̀mí ara yẹn tó kí èyàn má bàa kóòrù jù nítorí kí èyàn má bàa kíyèsí má bàa fàjìrúhù ẹ̀yàn wọn lórí lábẹ́ fàjìrúhù lọ́wà bákanáà látùnà ti ṣúhù ẹmọ́ bá wọn ṣe múná kọ́ṣà lábẹ́ fàjìrúhù lọ́wà àwọn àfáà ni wọ́n kú fàjìrúhù ní tafsir ìbẹ̀rẹ̀ ni kó ti dé ó ní gíní kankankan ẹmọ́ tẹ̀lá fa àbá alébòlà lẹ́bí tí ní ká mọ́sẹ̀ nìkọ́ṣì pẹ̀lú wọn tí ní abẹ́ fàjìrúhù tí ní àgbọ́yé àwọn àfáà náà ni ọlọ́jú bí pé

ẹgbà owó tíra lọ́wọ́ ẹ̀ ẹ̀sọ́fà ẹ̀n tó láàbù kátàfà ẹgbẹ́ kùrádà ti bùkọ́rí mú lásán ní kọmọ bí ṣe wà kò lè tẹ́ẹ̀rì kẹyọ náà kùránì tíra àwọn àfáàlù náà ta ní jọ́wà bí ṣe mọ̀hálọ́rọ̀ ọjọ́ sunday wọn ó tẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́ ti gan tó ti bí pẹ́sẹ̀ lóhun tó tó ní pé ìtàwọn àpá òbí ní ọmọ wíyọ́ ọmọ so ìtàwọn pàrẹ́mẹ̀ ni pé tó bá yẹ pé àlè bó níbi àti nìkọ́ṣì Ibn Abbas rọ́bí ọgbọ́ ìtàrẹ́lẹ̀ ẹ̀hù kọ̀bá tí ń bá àwọn kọ̀wárí sí nìkọ́ṣì nígbà àwọn kọ̀wárí sí ti jáde wọ́n ti lọ sí àyè tán pè ní àwòrán wọ́n ti bẹ̀rẹ̀ sí máa kàfàrà àwọn sọ̀hábà ó sì kí ló tí Ibn Abbas lọ bá wọn Ibn Abbas lọ lẹ́yìn Àlì náà tó lọ kí Ibn Abbas tó lọ Àlì ló ń lọ wà lọ bá wọn nítorí ìgbà tó débẹ̀ àwọn akọ̀wárí kọ́kọ́ yọrí káwọn ní bá sọ̀rọ̀ wọ́n nítorí pé àwọn kòrèṣì ọmọ ọ̀sìmú ìjọba ni wọ́n tọ́ ẹgbẹ́ wọ́n ma yẹn jà púpọ̀ pẹ́ bá bá wọn jiyàn wọ́n wí ní wọ́n láwọn ní bá wọn jiyàn ẹnìkan ní ẹwà ọ̀rọ̀ ẹ̀sìn lábẹ́sọ̀ ẹwà ní dáàbà wọn jiyàn bàtọ́sì ṣe ní 2000 ní kọ́ọ̀ṣẹ̀ ní fún àgbà lẹ́sẹ̀kẹsẹ̀ 2000 lọ́rọ̀ jáà ẹ̀dá nǹkan máa bá wọn sí ó lè yẹ̀bọ́n bídí àṣẹ nìkan sí owó 2000 wọ́n wọ́n náà rí àkúgbò sí láàrú lójú wáyé ká mẹ́ yọ wọ́n àbí tí bí náà bá ṣe bá tọ́wọ́n bá níwà gbọ́yé burúkú tí wọ́n níyẹn sí àní 2000 tó fún náà ọkọ̀ wádìí sí tí wọ́n kú ò fún ọ ní kú ò so látara báyìí ẹ̀tún gbé láyá àwọn anẹ́bì tó ti kọjá lọ anẹ́bì Ibrahim ọba ọba ọba Namrud ṣe nìkọ́ tàbí kọba ṣe nìkọ́ ó ṣe nìkọ́ pẹ̀lú Namrud anẹ́bì فرعون سيبا نسي ألم ترى إلى الذي حاج إبراهيم في ربه كنا كني محاجاه سبين يقوشني أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت إلى آخر الآية نقاش نسل البيت أمور طيب شريف من قبل لا يلاقوا قبل النبي وعلى ṣe ṣẹ́lù ma kọ́bílà rẹ̀ tàbí náà ẹgbẹ́ ìṣẹ́lù ma kọ́bílà rẹ̀ alákùnlé ha níta nípa rẹ̀ pẹ̀lú ìyẹ́mọ́ ṣe nìkọ́ kódà imam ahmad imam malik imam shafi hafsul fard oun bídíà ni imam shafi na kọ́sẹ̀ so ibá nìsí náà imam ahmed náà náà kọ́ṣà àwọn àìmà jahmiya lásìkò ẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àmọ́tàwọn fàbá ní ẹmọ́ náà kọ́ṣà oníbídá ẹni tó bá jẹ́ tí ò bá símà lọ́dọ̀ ẹ̀ ń bá wí nítorí àsìkò kìí ṣe pé ẹni tí ìmọ̀ ń bẹ̀lá rẹ̀ wala tastafti minhum ahada má bèèrè fatuwa lọ́wọ́ ẹni kankan náà yahudi nínú àwọn má bèèrè fatuwa lọ́wọ́ ashabul kahf ilé bá àwọn ìdájọ́ tó wà níbẹ̀ ni pé ọlọ́run bá lè jẹ́ láńkọ̀ fún wa nípa pé a gbọ́dọ̀ máa padà sọ́dọ̀ àwọn Yahudi láti máa mú ìmọ̀ kankan èèyàn fẹ́ mú màkà ń gbẹ̀sìn sí ọfẹ́ bèèrè nípa nǹkan tó ti kọjá lọ síwájú ju ànẹ́bì sallallahu alaihi wasallam ọwá wò pé àwọn ilé ìsá ni wọ́n ti fún ní tíra síwájú ànẹ́bì ó ṣe ti kọjá sí pé ìró lẹ́nu wọn òun kún tó nípa ìṣẹ̀lẹ̀ tó ti kọjá lọ bèèrè fátúwá lọ́wọ́ torí pa àwọn eléyìí wọn ní payọ ọlọ́wọ́ bá kankan àwọn eléyìí tó mọ̀ gan nínú tíra gan wọ́n yìí ká mọ́ sí ilé tẹ́nì kankan ọmọ ó wùlẹ̀ fún ní nǹkan tí ò dáa ní tí ọlọ́wọ́ bá lè kẹ́lá pọ̀ fún wọn bí pé a gbọ́dọ̀ béèrè fatuwa a a gbọ́dọ̀ béèrè a sì ni àwọn ṣókí nínú àwọn lábẹ́ àsìkò kékeré tó kù wà látàkù lánàá lè ṣe inni fa'ilun dhalika gada illa an yasha Allah kákàrà jú síbẹ̀ ọlọ́wọ́ bá lè jọ láti lọ́wọ́ àtàbà nẹ́bí sallallahu alaihi wasallam nínú ayayi ọlọ́wọ́ bá ń bá nẹ́bí wí wà látàkù lánàá lè ṣe ọlọ́wọ́ bá nira nábi mẹ́mà sọ nípa kẹkẹn láàmù tó wà ní báyìí bí máa nà fi wà látàkù lánà fi ṣe inni fa'ilun dhalika ghadan mẹ́mà sọ kó máa ṣe nǹkan báyìí lọ́la illa an yasha Allah àyàfi kọ́ máa fi insha Allah ẹ̀kọ́ lélẹ́ ìbáyìí ẹ̀kọ́ ńlá yahudi àti nasọ́rọ́ wọ́n lọ bí ànábì léèrè nípa àwọn nǹkan mẹ́ta kan ànábì wá ní ẹwà bá mi lọ́la máa fún ní ìrọ̀pá insha Allah òun ló fà tí ọlọ́wọ̀n bá nígbìlá òun ló fà tí ọ̀rọ̀ Suratul Kahf yìí tó fi jẹ́kọ́ wáyé gẹ́gẹ́ fún rẹ̀ wọ́n bí ànábì léèrè nípa àwọn ashabul kahf wọ́n bí léèrè nípa àrùn wọ́n sì bílẹ̀ nípa ẹ̀mí àwọn ashabul kahf àti Dhul-Qarnayn nǹkan mẹ́rẹ̀ta ẹ̀mẹ́bí ànẹ́bìdẹ̀rẹ̀ ànẹ́bìwá sọ fún ẹgbẹ́ ìyàpadà ọlọ́la máa fún ilé òun paẹ̀ kí ló fà ànẹ́bì tí ma fi ń gbàtí ọmọ ti tó tọ́wà fi tọ́la wáhì yóò ti sọ̀kalẹ̀ fún lórí sọ̀kalẹ̀ fún ànẹ́bì eléba ló túnmọ̀ sí pé ànẹ́bì náà sọ̀rọ̀ pẹ̀lú rọ́hì kìí sọ̀rọ̀ pẹ̀lú rọ́hì wẹ̀ tán bá bílé rẹ̀ nǹkan tí wáhì yóò bá ti sọ̀kalẹ̀ fún yóò nìkan padà wá láti ẹ̀kọ́ tó wà bí ayà ìpé tán bá bí èèyàn náà léèrè tó jẹ́ àfà nípa nǹkan eré tó dájú ní pé tẹ́yàn bá mọ́ ń pa ẹ̀ kí yàn sọ pé a nǹkan tẹ́ ẹ bèèrè yìí ní ìmọ̀ pẹ̀ ma bá ń wájí ẹ̀ ẹ padà wá nígbà báyìí nígbà tó bá ti mọ̀ pé wá fi insha Allah sí insha Allah ẹ padà wá lágbo báyìí insha Allah ẹ padà wá lọ́jọ́ báyìí ti bá ń wájí pẹ̀ kalẹ̀ anẹ́bí ni ẹ padà wá lọ́la amẹ́nu tí anẹ́bí ìtànẹ́bí ti ṣe mistake ní ilé kò fi insha Allah látara ìfi insha Allah sí ọjọ́ mẹ́wàá lọ́nà ọba àdẹ́gbẹ́ òyìn wáyé wọn sẹ́sà nẹ́bí kọsẹ́lẹ̀ sá nẹ́bí for good 10 years kí wáyé wọn sọ̀kalẹ̀ sá nẹ́bí lásìkò tí wọ́n expect wáyé wọn ti dá wọn lọ́la tẹ̀gbọ́n tọ̀wọ́n mọ̀ bọ̀ lọ́la wọ́n ti bàbá nẹ́bí parọ́ wọ́n dé níjọ́ kejì wọn bá ti tẹ́lẹ̀ o àbẹ́bẹ̀ wọ́n pé ojú ọmọ ní tv kánẹ̀kì ọmọ arọ̀sán wọn lágbárí fún wọn gbà ojú ọmọ tv lọ alẹ́lẹ́ nígbàtí ojú ilẹ̀ padà wọ́n ẹ̀ láìláì àdébì òṣìṣẹ́ bẹ́ẹ̀ kò tí ìdé kò tí ìdé náà ni bẹ́ẹ̀bà bú mi lẹ́bù mi ẹbù mi lẹ́ni níti faramọ́ subhanallah torí ọjọ́ mẹ́wàá nítorí àìsẹ́ ìsìnkú náà àìsọ pé ní insha Allah ọjọ́ mẹ́wàá lọ́wọ́ bá lè gbé so ilé báyìí òun náà ní pé láwa náà bá fẹ́ sọ pé a ṣe nǹkan báyìí kódà ní ìṣẹ́jú mélòó sásìkò yìí ká máa fi insha Allah sí wa la taqulanna li shay'in inni fa'ilun dhalika ghadan ká máa sọ pé insha Allah insha Allah wadhkur rabbaka idha a lè dájọ́ sí nǹkan a lè lérò ń bà pá ṣe nǹkan kan lásìkò kan àmọ́ kí nǹkan yẹn kó má ṣe ṣe nítorí pé ọlọ́run ọba ló ní kó ṣeéṣe àti kó má ṣeéṣe so nítorí ẹ̀ insha Allah tí mẹ́rin tó tọ́nà ọba àlíkà lábá fẹ́ tó bá wà nínú màṣíà ọlọ́run ọba nínú fífí ọlọ́run ọba tó nǹkan yọ ṣẹlẹ̀ so látara báyìí ká máa ṣe bẹ́ẹ̀ níparí elédáyẹ̀lẹ́ ló túnmọ̀ sí táwọn ànẹ́bí ọlọ́run ọba náà àwọn náà mọ́ nínú sọ̀rọ̀ ẹ̀rí bí kátàrẹ́bí ṣe iná so ibà ní sí so nítorí ẹ̀ kíyàn ká má gbé àwọn ànábì náà sípò tí àwọn ànábì ọlọ́run bá tí wọ́n dé ṣùkọ́nà ọba kó dáhùn kó sánú wa so nígbà tọ́nà ọba àdíkẹ́ bá ń bá ànábì wí lórí kẹta náà bí ṣe tó díẹ̀ káàtó báwo ni irú àwa báwo làwọ́ sọ wá máa ṣe nǹkan tó wù anú ẹ̀sìn ó túnmọ̀ sí pé ẹka páyọ̀ náà ọba gan so abẹ́ náà ọba àdíkẹ́lá náà ọba kí ó fún wa ní àgbọ́yé Islam kọ́nà ọba kí ó fún wa ní àgbọ́yé Al-Qur'an على لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم one two one three four five six now now now